àsìkò ti dé lọ́wọ́ sọ fún wọn aṣọ́wájú òye lajẹ́ ní ìlú kọ́ọ̀rì kájẹ́bí lásán ní ìfúnná ẹ̀sìn. And you spiritually recite 23. way, you get in the room. Ah, kí ló 23. Oh yeah. gẹ̀ẹ́tì. ọmọdélẹ̀ ọmọdélẹ̀. ó mọ bẹ́tà yìí lọ kò sí problem. question number three are you ready? look at your back. ọkọ ìyàwó who is your guy? ẹ eh? ọ̀ yóò wà láàyè. wọn kọ́ ni dáná bí your guy. àtúndé lè fi sàrà. ọ̀gá ni ọ̀gá ni. I love you, sir. jìbìtì ní láìtó jìbìtì ní láìtó ẹwọ ẹwọ wọ gáì jìbìtì ní láìtó jìbìtì ní láìtó ẹyà sẹbi ẹ sẹbi olóògbé òfì bóòlù kálíwì wọn wọ ẹsìn pàwọ láti ẹlẹtì lálẹ kọlùsì ní kọlùsì ní it is well it is well oyè olùdó ayé ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ I know that you are from my Christian here from very devoted Christian family. God bless you. This is what I'm going to do. Ìdọ̀bálẹ̀ mẹ́ta péré lè máa tọ̀ níbi ìwà ilé ìwé. Ìtọ́sí ọba àwọn ọba. Ọlọ́run ìwọ lọ́run. Ajẹ́dàá ṣẹ̀dá ọlọ́run tó dá wa sí tó pa wá mọ́ títí di èkó tí ò jẹ́ ká gbòògbó tí ò jẹ́ ká ṣòfò ìkan tí ọba àwọn ọba tábà dọ̀bálẹ̀ wọ́n mílíọ̀n sí kò pọ̀ jù ṣùgbọ́n aká ọlọ́run bá wa kìfẹ́ gbà á bẹ́ẹ̀ ìdọ́bálẹ̀ yọkọ sí ọba àwọn ọba ìkejì sí bàbá ìyàwó ìkejì sí ìyá ìyàwó tí wọ́n sọ pé in the name of Jesus ẹ máa lọ wọlé sókè ẹ ń sọ̀rọ̀ máa ń sọ lọ́wọ́ ìsìnkì lọ́wọ́ You are in my class and you were talking. Show their best. Owó ni sẹ́ẹ̀lì tó mi máa ń gbà máa ń gbà o. Gbọ́wọ́ lọ lọ́wọ́ lọ́wọ́. Ṣé ti complete báyìí? Let's go there. Yes, we are together. Okay. Ìdọ̀bálẹ̀ alákọ̀ọ́kọ́ lọ sí ọ̀dọ̀ ọba àwọn ọba. Ẹlẹ́ẹ̀kejì lọ sọ́dọ̀ bàbá ìyàwó. Ẹlẹ́ẹ̀kẹta lọ sọ́dọ̀ ìyá ìyàwó. Tí bá ti sọ pé in the name of your father, ẹ̀dọ̀wọ̀ sókè. Of the son ẹbẹ father of the holy spirit lè ṣe kí ni you lie down flat ẹ má sùn ní lórí ẹ̀wọ̀n kó lásàmẹ́ǹt ẹ jọ̀ọ́ torí ọlọ́run ó lò ní bàdàdà yín jẹ́ o it is where we touch. ẹ fún láyè ẹ fún ní space are you ready now mo ní ṣe ti ready ṣe ti ready ṣe ti ready all right in the name of the father the son and the holy spirit let them clap please mọ́mí àti dáàdì ẹjọ́ ẹ bá mi gbàdúrà fún ẹ bá mi lọ́wọ́ sí ẹ súre sínú ayé rẹ̀ ẹ sọ wípé tó ṣe lónìí òní ní ìbàjẹ́ lórúkọ Jésù kò ní fọwọ́ ìrìnàwó ẹ̀ pa lórúkọ Jésù kò ní dẹni àgbẹ́bì kò ní dẹni àgbẹ́sí lórúkọ jésù kristi ti lásẹrẹtì kò ní kú mọ́ aya lórí lórúkọ jésù ìyàwó náà ní kú mọ́ lójú ẹ ṣàdúrà fún ẹ sọ pé ní èyí tó ṣe yìí láti òní lọ ó bẹ̀rẹ̀ sí rí ojú rere ọlọ́run ní orúkọ jésù kristi olúwa wa ẹ dìde ẹni pé mi ì sọ́ọ̀bù rárá ẹ dìde ẹ dìde alákọ̀ọ́kọ́ nìyẹn o okùn okùn méjì are you ready sáwọn pé wáyé ti máa bẹ̀ pèlè dọ̀tí ọ̀rẹ́ dáadáa ni yóò láì tí ẹ̀ fi ọ̀rọ̀ ẹ̀ka sí ìsọ́sọ́ pé friend orí wà bẹ́ẹ̀ orí wà bẹ́ẹ̀ ẹ sọ pé èè èè ókè ìdọ̀bálẹ̀ lẹ́ẹ̀kejì rèé ó lọ sọ́dọ̀ bàbá ìyàwó bàbá ìyàwó jẹ́ kí ìyàwó rẹ̀ rà dúkìá ayà rẹ̀ ni when you concentrate now you won't know him you won't know God in his life because someday you also be seated like this and you be honored as well so shall it be in Jesus name. lórúkọ jésù ò ní yàgò lórúkọ jésù kìí sinmi násẹrẹtì nígbà tó bá tó àkókò kí wọn náà jókòó báyìí wọn ò ní bẹ lòmíràn ṣùgbọ́n lórúkọ jésù are you ready now in the name of the father. Ah, you are still there. Okay. And of the Son and of the Holy Spirit ẹ ṣe dáàdi ẹ bá mi súre sínú ayé rẹ ẹ bá Amen. Amen. Ó tún kọ ẹyọ kan sí ó yẹ dìde attention attention ẹ smart náà kí ló ṣẹlẹ̀ ojú yín attention sọ̀dọ̀ creation sọ̀dọ̀ ẹ̀ ìyàwó kọyọkan péré fún ìyá ìyàwó rẹ abiyamọ tòótọ́ ẹ tó bá ti pọ̀jù ẹ máa sọ ti yé yín praise the lord ṣe praise the lord ṣé christian tẹ prim ó ni muslim ní oyinka ẹ bá yorùbá náà wẹ̀. ọwọ́ sókè mélòó lè ṣe wà ẹ́ mo ti ṣe máa and of the son and of the holy spirit mo fi ẹ̀bá mi sílẹ̀ sí lórí mi wọn ènìyàn ìlú ẹ̀ kalẹ̀ kí ló ń jẹ yẹn sí àmì Jésù àmì Jésù àmì Jésù àmì Jésù àmì Jésù àmì àmì àmì. bí nífẹ̀ẹ́ dìde o stéèjì ẹ̀ ẹ̀yìn táwọn mi bá kọ́kọ́ fowó sábọ́ ìkẹyà ẹ̀yìn táwọn mi bá kọ́kọ́ fowó sábọ́ wọ́n bá. mẹ́fà. ilẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ olúwa mo ti tẹ̀ wá gbẹ́rù rẹ̀ wá mọ́lémọ́lé. àmì o. wàá ra mọ́tò ní mọ́tò. àmì o. wàá lọ ìlú òyìnbó. àmì jésù. wàá rán ọmọ lọ. àmì. bàbá àtúnà náà àwọn mẹ́rin lórúkọ tí gbogbo àwọn fámìlì lórúkọ jésù ó wúlò dé yá. ó wúlò dé bàbá. ọ̀sẹ̀ mẹ́fà gbójú sókè. gbójú sókè. sọlá lè rọ́mọ rẹ̀ kó dá ìlú rẹ̀ máa bá lù sí. ó wà lára ẹ̀ oh, ta ló lè rọ ọmọ rẹ̀ bó ṣe. ta ló lè rọ ọmọ rẹ̀ bó jáde ìlú rẹ̀ máa bá lù sí o. ẹ pé. èyí à Thank you. for being good friends. God bless you. Hey, ṣàmì ni àdúrà mo mọ̀ God bless you. Ẹ ṣé Thanks for coming. Dọ́kàs mo bí mo ti ẹ̀rù ọjọ́ òní wípé èyí jẹ́ ọjọ́ ayọ̀. Ó yẹ ó ní láti inú oyún títí dọ̀mọ́ wọn. Gbàtọ́ wà ní sí mi fún gbogbo ẹbí lápapọ̀ ẹ ẹ bá mi lọ́wọ́ àdúrà sí ẹ bá mi gbàdúrà fún àkókò tóní tọmọdé bá tó lọ́kọ ń ni àkókò ti tó fún ní láti lọ sílé ọkọ rẹ̀ ẹ sọ pé lílọ tó ń lọ yìí kò ní kábàámọ̀ lórúkọ Jésù kò ní rógun elénìí lórúkọ Jésù kò ní rógun gbé àbámọ̀ kí n lọ síbẹ̀ lórúkọ Jésù ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ẹ ṣe alákọ̀ọ́bá ò ní rí tiẹ̀ ṣe níbẹ̀ ẹ̀mí àwọn wòlíì á wà pẹ̀lú ẹ abiyamọ ọ̀run á dúró tì ẹ́ jésù kristi olúwa wa tí bá ṣí dáadé àti mọ́mí sílẹ̀ wọ́n lè gbàdúrà látẹ̀lí dọ̀la prayer warriors làwọn méjèèjì kúnlẹ̀ síbi àwọn kí ló tó ti ń gbára rẹ̀ tó yẹ kò lè wait láti lọ kọ́kọ́ ẹ̀ kí ló dé súnmọ́ mọ́mí tọ́pẹ́ sweet mother I no go forget you kí ló dé body sọ́pẹ́. olúwa wa ẹ fún mi ní bẹ́ẹ̀lẹ̀ bẹ́ẹ̀lẹ̀ bẹ́ẹ̀lẹ̀ má bà mékàpù jẹ́ o. má ṣe kankan o má bà mékàpù jẹ́ o ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ni tọmọdé bá tó lọ́kọ́ lọ́kọ́ ni àkókò ti tó ni láti lọ sílé ọkọ rẹ̀ lórúkọ Jésù mo ò nínú òkú ẹ̀ wá bá wa iṣẹ́ àìsàn wọ́n fi inú ṣoyún wọ́n fẹ́ ìgbọ́mọpọ̀ lórúkọ Jésù nírúkọ alákòóbá mú mi ẹ bá mi daṣọ àṣírí bò ó aṣọ àṣírí náà ń pelé ẹ bá mi dà bò ó lórúkọ Jésù wàá máa mọ̀ ọ́ ṣe ni lórúkọ Jésù wàá máa ráàánú gbà ní gbogbo ọ̀nà ojú òní tì ẹ́ máa bọ̀ ọ́ yá kọjú báyìí sọ pé dáadé bye bye say bye bye to the family that I will make you proud. So help me God. Amen. Oya mabo. Ilé ọ̀kọ́yà. Ilé ọ̀kọ́yà. lójú ẹ̀ ṣóhun ẹ ṣì wò ṣóhun lẹ̀. ẹ má jẹ ká ṣe fàyà o. ilé wa o àwọn ọmọ sọ́jáde gbọ́ngbọ́n ni ìrọ̀wọ́ ẹ ló máa fẹ́ lọ́ọ́ rẹ sọ yáyá. àbẹ̀rẹ̀ olówó orí òun ó yá súnmọ́ bẹ̀ súnmọ́ bẹ̀ súnmọ́ wájú sọ pé ìwọ ọkọ mi sọ bẹ́ẹ̀ ẹ máa fún ní microphone fún yẹn ìwọ ọkọ mi sọ pé nínú ilé ẹ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe mí ṣe sọ pé gbogbo àwọn títí tó máa ń tira àwọn ọmọkàn lọ́kàn ṣe tèmi o ó tún náwó sí mi títí lọ pẹ́ lórúkọ tèmi ókè sọ́rí gbogbo àwọn tínà tó máa ń tira àwọn sọ́kàn lọ́kàn lọ́rùn wọn ò ní ráyè ti ara wọn sí ẹ lọ́rùn gbogbo àwọn Judith tó máa ń sọ́nà gbogbo àwọn Judith tó máa ń jùdí sọ́kàn lọ́kàn ọkọ ìyàwó kọ̀ǹtẹ̀ǹtì kò gbọ́ ọ̀kan tó ń sọ o she's talking she's praying for you o and she's praying for herself gbogbo àwọn judith wọ́n máa ń jùdí sọ́kọ lọ́kọ wọn ò ní ní ìdíjú sí ẹ lórúkọ jésù kristi òjìṣà lóyá fọwọ́ sínú káàpì ẹ máa rò lẹ́ báyìí. Thank you. níbi làmì bá wọlé. síwájú ẹ̀ bóyá débìlà yẹn sí lórí ẹ smile kí ni èwo lè fẹ́ máa jẹmọ fáwọn ń bíbà yìí èwo ni èwo ni tẹ́ ń bọ̀ ń fèsì ń bíbà yìí ẹ smile síra yín tẹ̀ síbi tó dáa ó yà tẹ̀ tẹ̀ sọ́dọ̀ ẹ̀ this it means it belongs to you belongs to me ẹ̀ ṣọ́ ti yí ẹ bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí n ṣiṣẹ́ mi lórí ẹ má tì mí wọ́n ó yá fọwọ́ wọ láyà wálẹ̀ fọwọ́ wọ láyà wálẹ̀. fọwọ́ wọ láyà wálẹ̀ báyìí kó wá tí ọwọ́ ẹ méjèèjì. sọ pé gbọ́kọ́ mi gbowó oṣù èmi ni yóò. ẹ fi lẹ̀ ẹ fi lẹ̀ bóyá má ah, It is well. Ó yá náwó ríngì ẹ sókè. The latest couple in town, we hereby present to you Mr. and Mrs. Bangoshe. Mr. and Mrs. Olufemi Bangoshe. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ẹjọ́. Ó yẹ ẹ lọ jókòó, ẹ ṣe ẹ lọ jókòó. Ẹ jọ ta ló ọmọ tó máa ka lẹ́tà ti rẹ́dì ó yẹ gbé lẹ́tà. Praise the Lord. Praise the Lord. lẹ́tà ayọ̀ ló fẹ́ gbà lérí ọmọ mi obìnrin lórí ọmọ mi ọkùnrin. ètò tó parí náà ní eléyìí lẹ́tà tí a fẹ́ gbé yìí tí ẹ bá ti gbé lẹ́tà ibi kí n tó bá wà rí pé wá sanwó ẹ̀ kó fi gbàdúrà lórí ọmọ rẹ ọkùnrin ọmọ rẹ obìnrin lórúkọ Jésù ẹ̀rọ ayọ̀ yìí á kárí ayé wa lórúkọ Jésù. Ọlọ́run mi mọ̀ bẹ̀bẹ̀ jẹ́ kí ọjọ́ ayọ̀ mi ni ó lè. Jésù ọmọ tó fẹ́ ka lẹ́tà náà. Grace Adékúnlé Grace ẹjọ ẹ bá mi pàtẹ́wọ́ fún Ìwé lọmọ mi máa kà ó. Dance ìwé lọmọ. fọ́tò wọn it is my work mo kú step by step ọdún mo ṣe èmi parte sọ. I'm living in a life. my crib, zero Snapchat, zero Instagram, fuck out the vibe like it. I don't care about I a if you're on TV. I don't know nothing to me. Don't need a shower, i don't need a free. Licking like ice cream, that's if you mean to It's disgusting. It's nothing. Jump like I got, one side I do no stopping. No shopping. Ladies and gentlemen, behold our, our groom, whose wife is going to find out now. Ladies and gentlemen, we want to know the type of power this guy is going to use to find out his wife. He has a sort of power. He has a pillow shaker. He has Gantu Gagantusa. He has Lemede Sepre. He has Semande. He has a pillow shaker. Femi, behold, is your wife in the midst of these people. These are women in your life, for one is your wife. When the man come, give him your hand. For the hold on, hold on, hold on. Hold on, hold on, hold on. Hold on, hold on. Hold on, hold on, hold on. Hold on, so that I fair justice. Hmm. What do I mean, sir? Yes. All right. Please come forward. Give him your hand. Give him your hand. is not your wife. Please, if you know that it's your wife, just hold her tight, hug her. Give her a kiss. It's not your wife. It's not your wife. Give him your hand. Give him your hand. If your wife, hold her, hold her, hold her, kiss her. Give me your wife. Come on, baby. Come on, baby sugar. Hey. See I'm getting hot. Hot like today girl. But I never do that. Hey, I want to do that. This is my wife. My wife is. She your wife, she your wife, you your wife. And I don't know, she's up. bolakisa bolakisa bolakisa much you know yourself. You should them. The two of you face each other. Oh, maybe shoot them. You like it. I don't believe you shoot Shouldn't You really shoot them. You don't believe you shoot them. Thank you very much, ladies and gentlemen. Please go and see that. Why are going right? Ah, I take no. This this guy is smart. The guy know his wife well. I think I think I think he measured the hand. Thank

Thank you.

Hallelujah. as we continue on that skill that skill that skill that skill ladies and gentlemen at this level i wan give the crew the microphone the vote of thanks after the vote of thanks we gats continue.